الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه adúgbò fọlùwàwà akira wa pa kóńgbẹ akó àwẹ̀ Ramadan Ọlọ́run kò jẹ́ kẹmi ọsọpọ rẹ kò jẹ́ kí kásẹ ntí Ọlọ́run ó fi yọ́nú sí wa ńbẹ ẹ wo ọ̀rọ̀ àwẹ̀ tá à ń gbà yìí ibi Olúwa ti pa èmi àti wọ láṣẹ rẹ̀ kí lÓlúwa wí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. tattaqun olùwàlàsà wẹ̀ lọ́ràn yẹn fún yín àtàwọn tó ṣáájú yín ní tìtorí kínni kẹ́ ẹ lè bá a bẹ̀rù ọlọ́run àjẹ́ pé àṣé ntòlúwa fẹ́ kémi rí orí ń bí àwẹ̀ òun ní ká bẹ̀rù ọlọ́run o ká bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ká bẹ̀rù ọlọ́run ní gbangba ká bẹ̀rù ọlọ́run bá a bá lẹ́tọ̀ọ́ tá a fẹ́ fáwọn èèyàn ká bẹ̀rù ọlọ́run báwọn èèyàn ọba gbẹ̀tọ̀ tí wọn náà lọ́dọ̀ wa olùwàmọ́sàsì wa lólùbẹ̀rù ọlọ́run o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.